ẹ̀ka ètò ìlera òun náà lẹ́sẹ̀ gbọ́ tọ́hún mo sọ lẹ́ẹ̀kan wípé ó ṣe pàtàkì ó ṣe kókó ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ètò ìlera ní báyìí àlejò mi ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí láti máa sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nu ẹ wá jẹ́ kí n wá jayín sí kankan àkòrí pàtàkì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nu ó jẹ́ two in one bí àwọn olóyìnbó ti máa ń sọ méjì nínú ẹyọ ni tẹ bá gbà ìfọ́nra tí mo fi ṣíde ètò lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa àwẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àsìkò àwẹ̀ náà la wà yìí adúpẹ́ wípé ọlọ́run mú ẹ̀mí wa rí ti ọdún yìí mo dẹ̀ gbàdúrà wípé ẹ̀mí wa tó gba tọdún yìí á gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú àlàáfíà àti ọlá ọlọ́run mo wá fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé a máa sọ̀rọ̀ nípa pàtàkì ní pàtàkì àwẹ̀ gbígbà lórí ìlera wa àti òyì òyì pẹ̀lú pàtàkì ààwẹ̀ gbígbà nínú ìlera wa bẹ́ẹ̀ ni àlejò mi tí wọ́n máa ń bá wa sọ̀rọ̀ lórí àwọn àìlera tó lè ṣẹlẹ̀ bí a bá gba ààwẹ̀ làágbà jù àmọ́ èyí tá a máa mẹ́nu bà sàn án òun ni òyì àti pàtàkì ààwẹ̀ gbígbà lórí ìlera wa torí ẹlòmíràn tó máa sọ pé kó gbàwẹ̀ ó máa sọ wípé yẹn kò dìgbà tí n bá gbàwẹ̀ kọ́lọ́run tó gbàdúrà mi kì í ṣe nígbà tá a bá fẹ́ bá ẹlẹ́dàá wa làjà àbí bá fẹ́ bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ àbí bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run nìkan ni a gbọ́dọ̀ gbà wẹ̀ fún ìlera wa àwẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó àkórí wa fún tọjọ́ òní òun náà ni òòyì àti pàtàkì àwẹ̀ gbígbà lórí ìlera ara wa àlejò mi tó máa bá mi sọ̀rọ̀ ni dókítà Mutiu Lawal láti iléeṣẹ́ Aspeb Naturopathy Clinic ọdún ni wọ́n wọ̀ ń ṣe àìmọ̀fólókò ẹ bá wa kí àwọn ará lè ẹ kú dédé àsìkò yìí ṣé àlàáfíà ni a bá yín ẹ dẹ̀ kú àwẹ̀ náà. ẹ̀mí àṣìkà láṣẹ Olódùmarè àti gbogbo àwọn àjọsán tí ó mà wẹ́ gbà mo fi ọlọ́run bá bí ẹ gbàwẹ̀ torí ìlera ara yín dókítà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú òyì kí ni òyì túmọ̀ sí tẹ́yìn máa sọ pé òyì ń kọ̀hún kí ló túmọ̀ sí. gẹ́gẹ́ bá a sì mọ̀ wípé òyì jẹ́ nǹkan kan tó yẹ pé ó jẹ́ gbajúmọ̀ láàrin àwọn oríṣiríṣi àwọn èèyàn òun náà ni pé kéèyàn kàn dúró tàbí kó wà níjókòó kọ́kàn rí pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní pòyì mọ́ òun lójú. ilẹ̀ ń yí mọ́ òun lójú ilẹ̀ ń yí mọ́ òun lójú kì í ṣe ẹnìkan ẹlòmíì lè máa fi ìgbà pé gbogbo ẹ̀ kàn dúdú ọ̀sán la sì wà ṣùgbọ́n kàn dúdú lójú ẹ̀ so àwọn nǹkan tó ń jẹ́ òyì nìyẹn léyìí tó dẹ̀ pé ọmọ ní àwọn oríṣiríṣi nǹkan tó máa ń fà tó pọ̀ gan tó máa ń fa òyì náà ṣùgbọ́n nǹkan téèyàn máa rí náà ni pé òye kan kọyàn hmm. láti bó ló ti ń ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀ rẹpẹtẹ ẹlòmíì á ní orí òun gbá yìí ẹlòmíì á ní bóun ti dúró yìí gbogbo nǹkan ń yí ní ojú òun ẹlòmíì á ní ó dàbí pé ilẹ̀ ó ń ga ní ojú òun gbogbo rẹ̀ ní òyì. ẹ gbogbo ẹ ló yí torí pé aláàkọ́ ni wípé tẹ bá kọ́ wò nígbà tí orí ẹ̀ ń gbá yìí kì í ṣe pé orí ẹ̀ ń gbá yìí nìkan bí kò ṣe pé àwọn underline cases kan ti wà lára rẹ̀. kí wàá ní tó máa ń ṣokùnfà òyì. aláàkọ́kọ́ tó sọ pé tó ń ṣokùnfà rẹ̀ nígbà tí nǹkan yẹn tí ọ̀fà tó bá ṣẹlẹ̀ àti tó ti máa ń wá òun náà ni à ń pè ibìkan ní etí inú hmm. eléyìí bó pè ní inner ear ohun gangan ni central tó pé ọmọ ń control gbogbo wọn so adẹ̀tí ni nǹkan tá à ń pè ní sensory so òun sensory nerve ni òun ló máa ń supply onífẹ̀ẹ́ tó connect lọ síbi ọpọlọ. ọpọlọ bákan náà ni ojú náà sẹ́yìn tí ààyè bá ti wá ṣẹlẹ̀ níbi inú etí yẹ so o ní ó sọ fún ojú pé nǹkan ti ṣẹlẹ̀ o orí náà nǹkan ti dàrú o ibẹ̀ lẹ́sìn wa máa fìlì pé orí ìwọ̀n kan tóbi yìí ojú ń pò yìí so torí pé tí ó bá níbi tó ti ṣẹlẹ̀ so nǹkan ìkan sáré ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ló wá máa ń kọ́ fà gan-an so engine kan ló ti dàrú nínú ara bóyá fàpẹrẹ ní ìsìn ẹnìkan wà tó yẹ pé ó ní nǹkan tá à ń pè ní hypoglycemia tó pé ó ní low sugar hmm. hypoglycemia so low sugar ó ní ìwọ̀n ìwọ̀n ó ní ìwọ̀n ó ní iye ìwọ̀n bá iye sugar tá à ń pè ní tí wọ́n máa ń dà pè ní glucose so tọ́pẹ́ ọ̀nà máa ń convert okun sí agbára nínú ara wa so tó bá ti wá di pé okun yẹn tọ́pẹ́ ọmọ ń supply lọ sínú blood stream wa. so òun la fi máa ń lókun tó tó bá ti wá jẹ́ pé ó ti wá lò kọjá àyè so wọ́n máa ń dà á pè pé ọ wálẹ̀ bíi seventy sísàlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò máa fìlè òyì débi pé tó bá yẹ pọ́ wà ní nàró ni kò gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kan hmm. yóò lọlẹ̀ ni ọkàn hmm. ah, kọsẹ̀ náà ni o ẹni rẹ̀ dẹ̀ ti lọ hmm. so ọ máa ní underlying cases tó wà lára rẹ̀ kì í ṣe ẹnìkan téèyàn bá jẹ́ pé ó ní high blood tó ní eh, hypertension ẹ̀jẹ̀ ríru tó máa ń ṣẹlẹ̀ ẹlòmíì ti control ó ti wà lórí treatment yẹ ó ti lé lọ́dún wọ́n kàn ní ọkàn sáré sí ẹ̀ ní ẹ̀jẹ̀ ríru lẹ́ẹ̀kan náà ni àwọn kàrí tó wó lulẹ̀ gbì so kèé dẹ́ ṣe pé ó ṣe kíni yóò kọ́kọ́ lọ síbi brain lọ síbi inú etí bí ọpọlọ kó tó dé bi etí so yóò wá ṣe kíni yóò wá signal wà wá láti ibi etí pé nǹkan ti dàrú inú etí so nǹkan ti dàrú àwọn underlying cases yẹn ni so kèé tún ṣe yẹn nìkan ó tún máa ń ní àwọn àìsàn míì tó tún máa ń tó tún máa ń rọ́ọ̀lù pẹ̀lú ẹ̀ tó bóyá bíi kí ó yẹ pé èèyàn ṣiṣẹ́ tó pọ̀ jù ẹlòmíì ṣe wàhálà ṣe kúndùn wàhálà ẹlòmíì sọ wọn ẹlòmíì ṣiṣẹ́ tó lágbára bíi pé ibi tó tún ti ń ṣe ibi tó rú wà ni hmm. so yóò feel dizziness so ọpọlọ yóò sọ pé a ah, kò fi tòun mọ́ so àwọn oríṣiríṣi àwọn kan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tó jẹ́ pé ọmọ kìnnì ọmọ ń tírígà rẹ̀ so kéèyàn máa fọyín. bí ẹ̀jẹ̀ èèyàn bá lò ń kọ́ ìyẹn tó máa ń pè ní anemia ṣé ó lè fa òyì àbí anemia yẹn kí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó kó má tó ìwọ̀n tó yẹ kó tó. ẹ a tún máa ń dà pé pé low iron in the body system. Mm-hmm. so mo fẹ́ pé ọ̀gọ̀rọ̀ nílẹ̀ máa ra létí tó pé n tó máa ń fà pọ̀ rẹpẹtẹ àwọn cases yẹn pọ̀ gan so tí ẹ̀jẹ̀ bá lò bóyá bí obìnrin nìsín ẹ̀jẹ̀ ìgbọ́rọ̀ wá bíi thirty five lọ sókè ọwọ́ àwọn ti wà bíi twenty five pàápàá jùlọ obìnrin tó lóyún wọ́n ní ẹ lọ ṣe àyẹ̀wò ẹ lọ ṣe PCV yín o ẹ lọ ṣe PCV yín o so torí pé tẹ bá fẹ́ labour so ó máa ní ìdí ẹ̀jẹ̀ nìkan so irú ẹni bẹ́ẹ̀ kó tó di pé tó bá ti pò ti lò yóò máa fìlè òyì so ara àwọn kan tó máa ń fà náà nìyẹn kí òyì ọ máa ṣẹlẹ̀ tẹ̀ pé kò ní lè supply normal energy sára kó sì yẹ kó tó torí pé ara wa ẹ̀jẹ̀ ọmọ ń lọ pẹ̀lú vital energy nínú system ni olóyè pé wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú ara wọn àwọn tó ní sí pẹ̀lú glucose àtàwọn oríṣiríṣi ammonium acid tó wà lára tó bá ti wá jẹ́ pé blood sugar ti lọlẹ̀ ẹ problem ni tó tún wá tún wá jẹ́ yín pé ó tún wá kún pẹ̀lú pé ihun tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ náà ó ti lò àdánwò ti dé hmm. pàápàá jùlọ tí méjì bá papọ̀ mọ́ra wọn so <laughs> tí kú bá ti dé ó ti dé nìyẹn o torí ẹ kàn rí pé ẹni sọ sẹ́lẹ̀ ni so hmm. ẹ̀jẹ̀ ọgbọ́rọ̀ lọlẹ̀ jù ní ara ẹni kò dẹ̀ gbọ́dọ̀ ga jù tó bá ti wá ga jù náà wàhálà ló náà ọgbọ́rọ̀ wà láàrin méjì ni so ọgbọ́rọ̀ ìpanikíni àárín méjì. ẹni tó bá ní àìsàn ìtọ̀ ṣúgà ńkọ́ ǹjẹ́ ẹ̀ẹ̀dà eh, eléyìí tó ń pè ní diabetes ǹjẹ́ ó lè fa kí òòyì máa kọ́ èèyàn àbí òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú. hypoglycemia tí ó bá pé ṣúgà pọ̀ jù lára rẹ̀ mo fi ní ọ̀gọ̀rọ̀ náà lẹ́ẹ̀ máa rán sí mo fi ní ọ̀pọ̀ so torí ṣúgà pọ̀ lára rẹ̀ kí ni ó padà máa ṣẹlẹ̀ ẹlòmíì yóò máa tàtọ̀ gbẹ ni insipidus wà menitus wà so ẹlòmíì ohun ọ̀tọ̀ àtọ̀gbẹ o ṣùgbọ́n àṣà pé kákọ́rọ́ kan máa rò wọn ni gbogbo àwọn joint yẹn ló àbí typhoid ló sòun ni yóò tún ṣe mí bò fún àlọ́ sí àwọn àyẹ̀wò yóò padà rí i pé ah àṣẹ ṣúgà pọ̀ jù lára òun ni. ẹlòmíì tó bá fẹ́ rìn aṣọ pé òun ò lè gbé ẹsẹ̀ kẹlòmíì kó fẹ́ rìn láti bí síbẹ̀ yẹn àti gbé ẹsẹ̀ yẹn máa nira. ẹ gbígbẹ́sẹ̀ pé méjì ṣé gbígbẹ́sẹ̀ yìí pé ó ní arthritis ni àbí gbígbẹ́sẹ̀ yìí pé ó ń fa ó lè fa òye fún. kì í ṣe pé bóyá ó ní arthritis o ẹlòmíì akọ ìsọ pé kóun dìde kó fẹ́ dìde báyìí àti gbé ẹsẹ̀ yẹn síbòmíì gan-an ìnira ló máa jẹ́ from there ẹlòmíì lè gbàbẹ̀ ṣubú. òun náà là ń ṣàlàyé pé àwọn underlying cases yẹn ló lè fà ifun gbà mí wáyé kan rí pé ẹnìkan kan dìde lẹ́ẹ̀kan rẹ̀ ìgbà tó dìde ó rí i pé ojú wọn kan sùn wá ni hmm. tàbí pé ojú ń fì hìí irú ẹni bẹ́ẹ̀ yẹ in tó súnmọ́ jù fún náà ni pé ó ti ní low sugar tàbí àwọn àìsàn míì so bí irú tẹ̀ nìsín tó ní sí pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé ó ní diabetes so ó ṣeé ṣe kóun náà ṣe kí ni kóun náà ò ní intanpe ní dizziness kó máa ṣẹlẹ̀ fún. ẹ ṣeun ọ̀gọ̀rọ̀gba ni mo máa ń gbọ́ wípé bí ìyá èèyàn bá ní òyì ẹlòmíì wọn tó jẹ́ wípé àìsàn tí ẹlòmíì á ní ẹ kò ní àrùn méjì ju òyì lọ láti kékeré sí ló ti ń bàjẹ́ irú àwọn ẹni báyìí tó máa sọ wípé ẹ̀yà wọn ní ẹ máa gbọ́ tó máa sọ wípé ìyá ẹlòmíì ó ní òyì ara ìyá rẹ̀ ló ti kó o ǹjẹ́ lóòótọ́ ni wípé òòyì jẹ́ nǹkan téèyàn lè jogún bá àbí tó lè kó láti ara òbí èèyàn. ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ látara nígbà tí ọmọ ti wà nínú oyún ìyá rẹ̀ torí pé ẹ̀jẹ̀ kan náà wọ́n jọ ń lò ìyá rẹ̀ lélẹ̀ ó ti nọ́ọ̀sì nǹkan tá à ń pè ní heart attack tipẹ́ tàbá àìsàn ọkàn so tàbá àwọn àìsàn míì so ó ṣeé ṣe kí ọmọ náà kó kóró àwọn àìsàn yẹn àìsàn tó dẹ̀ wàá kó yẹ o òun náà ló máa ń fa òye fún obìnrin yẹn náà tó pọ́n nọ́ọ̀sì kéèsì yẹn so ó ṣeé ṣe kọ́mọ náà ó jogún àwọn àìsàn tá à ń ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn tá a ti list ẹ̀ kalẹ̀ so tọ́mọ náà bá wá délé ayé tó bá ti wá ti pó ti dàgbà so òun náà wàá máa ní àwọn nǹkan báyìí máa ń ṣe òun náà ó dẹ̀ máa ń ṣe yá rẹ̀ náà hmm. torí pé ẹ̀jẹ̀ kan náà wọ́n jọ ṣíà ó ṣe é kọ́sílẹ̀ sírú ẹ ọmọ náà léyìí tó yẹ pé òun náà wàá di pé yọ àmọ́ síkìnì yọ ọmọ nọ́ọ̀sì kéèsì yẹn wọ́n máa ń sọ wípé òyò kì í ṣe àìsàn kan tó le pọ́nrán kò ń ṣe àìsàn tó jẹ́ pé bó bá ṣèyàn èèyàn lè sọ pé òun ẹlòmíà ní pé tí òyì bá ti kọ́ ẹni bá ṣà ti bu nǹkan lẹ́búlẹ́bú kan sọ́wọ́ tẹ̀tí láà tẹ̀tí fomi lò ó tán òyì òyì ṣe nǹkan tó ṣé ó ṣeé ṣe kí ó yì di nǹkan tó lè le pọ́nrán àbí ó ní nǹkan tíyàn lè ṣe tó yọ òun fi máa kúrò. ìgbà tá a ti kọ́kọ́ mọ̀ yìí pé òyì jẹ́ nǹkan tó yẹ pé ọlọ́mọ ń fún wa ní ìró nípa pé àwọn àṣẹ kan báyìí wà lára ó wà lára àwọn symptoms ni tó fi jẹ́ pé ẹ máa rí oríṣiríṣi àṣà tó máa kà á lẹ̀ ìgbà tó máa ń sọ wípé ah nǹkan téèyàn lè máa ṣàkíyèsí lélẹ́yìí tí àṣà kan bá ti ń ṣẹlẹ̀ ẹ máa rí pé wọ́n máa sọ pé òyì náà wà lára rẹ ẹ ẹni yẹn ń bì ní ìsìn ó ní kọ́lẹ́rà àìsàn máa skin máa bì máa. mọ̀ ọ̀sùn mọ̀ ọ̀sùn bì. máa bì so kí ni ó pàápàá rẹ̀ wọ́n tún ní ó yẹ máa feel dizziness wọ́n tún lè ní ẹni yìí ó ní typhoid ni o ìfà àìsàn ẹ̀dọ̀ tọba wọ́n tún máa nínú wọ́n tún máa sọ nínú àṣàlẹ̀ rẹ̀ pé irú ẹni báyìí o ó súnmọ́ kọ́ máa ti kí ni kó yẹ ọmọ ọkọ hmm. torí pé àwọn nǹkan yìí yóò mọ connect mọ́ ntànpé ní inner ear tó ní sí pẹ̀lú iṣan tó wà nínú etí so àti tó connect mọ́ bí orí pátá so gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àìsàn tó sábà máa ń nígìsí pé òyìnbó nǹkan pàápàá jùlọ ẹlòmíì ìrìn ní sá àdìkẹ́yìn mọ́ exercise ìgbọ̀n tẹ́yìn bá ń rìn dé stage kan ó súnmọ́ kéèyàn máa kọ torí pé n tó ń jẹ́ omi lára ti máa drop so ó ti máa ó ti máa wà hydrated ó ti máa wà hydrated so irú nǹkan báyẹn ó ṣeéṣe kí ó yọ ó sì kíni kọ́kọ́ ẹni yẹn kọ́ dẹ̀ faint. èyí tẹ́ ṣáà sọ nísìnyí wípé òòyì máa ń dàbí atọ́nà sí àwọn àìsàn mí nínú àgọ́ ara pé bí atóyì bá ti ń pẹ́yàn kéèyàn ètè máa ṣàkíyèsí ẹ̀ pé kí kìí ṣe pé nǹkan kan ti ń ṣe nínú àgọ́ ara ẹ̀yin ara ilé torí ẹ̀ ló fi máa sọ nígbà gbogbo pé ó ṣe pàtàkì ó ṣe kókó ká máa lọ sí ilé ìwòsàn láti máa lọ ṣe àyẹ̀wò torí pé ẹlòmíì eh, òun ni dókítà wa sọ nísìnyí ọ̀gọ̀rọ̀ nǹkan ni ó lè jẹ́ wípé ó fẹ́ ṣẹlẹ̀ nínú àgọ́ ara àbí kò tẹ̀ jẹ́ pọ̀gọ̀rọ̀ kankan ló ti ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara èèyàn tí òòyì kọ̀ dàbí atọ́nà ẹ̀ ẹlòmíì ẹ lè rí i pé láàárọ̀ bóyá ó jí ó rìn dáadáa ara ẹ̀ wà òkè báwọn olóyìnbó ṣe máa ń sọ ó dẹ̀ dẹ̀ ẹ̀kọ́ náà lẹ́kọ̀ọ́ rí i pé ẹni bẹ̀rẹ̀ sí ní ṣàròyé òòyì òòyì wọn máa wò ó pé àpé bóyá wàhálà tó ṣe jù ni bóyá nǹkan tó ṣe ni láì mọ̀ pé bóyá nǹkan kan ti wà nínú àgọ́ ara ẹ̀ tó ti ń tako àìlera torí ẹ̀ lèmi fi máa ń fọn rere rẹ̀ wípé ẹ máa jẹ́ ká máa lọ sí ilé ìwòsàn láti máa lọ ṣe àyẹ̀wò gbogbo ìgbà bá ti ń fẹ́ máa rí àwọn àmì tó ń tako ìlera nínú àgọ́ ara wa torí wípé ńgbà tá a bá ṣe àyẹ̀wò ni àwọn dókítà tó mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ni nínú àgọ́ ara ẹ kú atótónu dókítà mo wá fẹ́ béèrè irú àmì wo ló máa kọ́kọ́ wáyé kó tó di pé òòyì tẹ̀lé irú nǹkan wo ni ẹni yẹn ti máa kọ́kọ́ ṣàkíyèsí bóyá ẹni tó ń rìn ni o bóyá ẹni tó jókòó ni bóyá ẹni tó ń ṣe nǹkan ni o irú àwọn àmì wo ló ti ọkọ̀ máa máa rí kó tó di wípé òjì máa wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹni bẹ́ẹ̀. aláàkọ́ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ mú wá tàbí kápẹ́ ní àmọ̀ràn wípé wọ́n gbọ́dọ̀ máa ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ rí nísìn ó ṣe kókó dẹ̀ pàtàkì fún ẹnì kọ̀ọ̀kan wa ó kéré jù lóṣù ká máa ṣe àyẹ̀wò tó ní í ṣe pẹ̀lú ṣúgà níbo ni ṣúgà ìwádìí sí hmm. kò ga jù sí kò lọlẹ̀ jù bákan náà ká sì máa ṣe ní ní àyẹ̀wò ẹ̀jẹ̀ so àwọn nǹkan yìí ó ṣe pàtàkì. tó a máa ṣe fasting so, blood sugar a dẹ̀ máa ah, ṣe. so ara ara àwọn ìgbà mi wà tó pé a máa ṣe PCV náà bọ̀ ìyẹ̀wò yí pé ṣé mi ò ní ṣé mi ò ní high blood pressure so ó ṣe pàtàkì ṣé ọ̀gá hmm. Hmm. ṣé ọ̀gá mo fẹ́ pé ẹlòmíì tó bá kàn wọnú ọkọ̀ báyìí gbà mí ọmọ ṣẹlẹ̀ gbà nínú plane gbà mí tó pé nígbà tí plane bá fẹ́ gbéra báyìí gbì etí ọkọ̀ wọ́n jiná hmm. so ara àwọn sáyìn tọ́pẹ́ ẹlòmíì lè máa fi nù tọ́pẹ́ tó bá dìde gbà yọkàn rí pé gbogbo nǹkan kan òun ọ̀kan gbọ́ràn láàrin ìṣẹ́jú kan. òyì ti ń bọ̀ nìyẹn. sáyìn kan nìyẹn la fi sọ lẹ́ẹ̀kan náà pé ẹlòmíì ọkàn dìde yọkàn rí pé òun fìlì pé nǹkan dúdú tàbí òun fìlì dizziness díẹ̀ láàrin two seconds. láàrin two ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ báyìí tó bá hmm. máa fi gbórí sókè báyìí ojú yẹn máa dùn kọ́ máa. àwọn slide eh, signal tó máa máa rí nìyẹn hmm kíru ẹni bẹ́ẹ̀ kó lọ ṣe àwọn àyẹ̀wò tó yẹ so ló fi jẹ́ pé ó ṣe kókó ó ṣe pàtàkì láti máa ṣe àwọn àwọn test kọ̀ọ̀kan tó yẹ pé owó wọn ọ̀dẹ̀ gara hmm. so kìí ṣe láì pé oníbílẹ̀ kò encourage test so but téèyàn bá ti béèrè àwọn nǹkan méjì mẹ́ta lọ́wọ́ èèyàn gbà mí ò lówó lọ́wọ́ ni but àwọn nǹkan tí mo béèrè ó ti súnmọ́ ìgbà míì wà tí wọ́n kàn rọra wé ojú yẹn báyìí. a funfun bí olóyún. so ibìkan a funfun Hmm. ara àwọn sáìn tó pé nígbà tí àwọn engine ò tí ì àwọn machinery ò tí ì tó pọ́n èèyàn fi ń mọ̀ hmm. ẹ́ ìgbà míì téèyàn bá sọ ọwọ́ báyìí èèyàn ó ti mọ irú àwọn kan tó ń ṣẹlẹ̀ àti oríṣiríṣi tó wà lára ó ní hmm. àwọn oríṣiríṣi àwọn kan téèyàn fi mọ̀ pé ah, nǹkan báyìí kù dé àtò lára rẹ̀ so nǹkan ti ṣẹlẹ̀ báyìí lára rẹ̀ láàyè ẹ̀yà ara náà nìyóò ti mọ̀ so ẹ̀tọ́ ẹ̀kọ́ kan mi náà lọ́tọ̀. àwọn tó yẹ pé wọn ò lè ṣe kó má mu ògógóró wọn ò lè mu kó má mu ọtí à ń ṣe fàájì à ń ṣe ṣé gbogbo eléyìí náà ò lè fa kóyè máa kọyàn ẹlòmíì wọ̀n mọ̀ mọ̀ ní gbogbo nǹkan tó bá ti rí báyìí jíjẹ ni ẹ̀yin lálẹ́ ẹ jẹ́ ká lọ dánu dúró díẹ̀ ká kọ́kọ́ gbé omi mu ná